ṣe Jésù lórí ọ̀rọ̀ mi. Ó máa ṣe Jésù lórí ọ̀rọ̀ mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà. Ó máa ṣe lórí ọ̀rọ̀ mi. À, èmi yìn ọ́ Jésù lórí ọ̀rọ̀ mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà o ṣé o lórí ọ̀rọ̀ mi o má ṣe é lórí ọ̀rọ̀ ọmọ ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wípé ògo ni fún Olódùmarè mo gbé Ọlọ́run ga fún orí ọ̀fẹ́ ńlá rẹ̀ lórí ayé mi àti ẹ̀yin tó ń gbọ́ mi láti ibi gbogbo lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo fi ògo fún Ọlọ́run nítorí tó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ọ̀sẹ̀ tuntun mìíràn ni a tún bẹ̀rẹ̀. Mo fi ìrìn àjò ọ̀sẹ̀ yìí lé ẹ̀mí mímọ́ lọ́wọ́. Mo pe alágbára lórí alágbára lórúkọ Jésù nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí kó dara rẹ̀ pọ̀ mọ́. Agbára ńlá Ọlọ́run ètí ó mú ọrìn ní ànìyè lórúkọ Jésù olùgbàlà ó yá gba agbára náà agbára tó ju tayé lọ tó ju tòkùnkùn lọ tó kù kò fi ní rí ìdí rẹ lórúkọ jésù ó yá gba agbára ọlọ́run nítorí akọ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé ìṣiṣẹ́ kan níbẹ̀ láàrin ikú àti ìyè lórúkọ jésù olùgbàlà yìí ṣiṣẹ́ rẹ ti ọ̀sẹ̀ yìí ò ní gbé sínú ìkorò ayé ò gbé sínú ìbànújẹ́ lórúkọ jésù olùgbàlà ṣiṣẹ́ ìtọ̀sẹ̀ yìí ò gbé sínú ibi ẹ̀jẹ̀ jésù olùgbàlà wo ni mo fi ra ọ̀sẹ̀ yìí padà fún ọ nítorí tí a kọ wípé búburú ti ọjọ́ tó fún un àti pé ìṣiṣẹ́ kan níbẹ̀ láàrin ikú àti ìyè lórúkọ Jésù Kristi ti Násítárẹ́tì ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ lórí òkè Calvary ó yá kó ra ọ̀sẹ̀ yìí fún un kó rà ọ́ kúrò nínú ibi àtiwọ àti ìdílé rẹ àtọmọ àtolóore rẹ lórúkọ Jésù ẹ̀jẹ̀ Kristi kó ra ọ̀sẹ̀ yìí fún ọ kó ra ìfọ̀kànbalẹ̀ fún ọ kó ra ìgbéga fún ọ kó ra ojú fún ọ lórúkọ Jésù kó láyọ̀ lórúkọ Jésù Kristi ni mo wí gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ láti ọjọ́ tó ti pẹ́ lórúkọ Jésù olùgbàlà Ọlọ́run tí ń jẹ́ èmi ni ẹni tó lágbára lórí ohun gbogbo lórúkọ Jésù kó sọ ọ́ di ṣíṣe gbogbo kò ṣeé ṣe kó máa di ṣíṣe nínú ọ̀sẹ̀ yìí mo ní kó di ṣíṣe àdáwọ́lé rẹ kó yọrí sí rere ọ̀nà rẹ lọ́sẹ̀ yìí mo ní kó là lórúkọ Jésù ọ̀nà rẹ kó là gbogbo ìkórìta tí o ti nílò àánú fún ìrànlọ́wọ́ lórúkọ jésù olùgbàlà lọ rí àánú gbà àánú ṣògo lórí ìdájọ́ gbogbo ibikíbi tó ti nílò ìrànlọ́wọ́ fún àánú ọlọ́run lórúkọ jésù lọ rí àánú gbà àánú ìrànlọ́wọ́ lọ rí gbà àánú ojúrere lọ rí gbà lórúkọ jésù olùgbàlà gbogbo májẹ̀mú gbogbo májẹ̀mú ogun kò ṣeé ṣe lórúkọ jésù gbogbo májẹ̀mú ogun kò ṣeé ṣe lórí rẹ lórí ìwọ tó ń gbọ́ mi ó bàjẹ́ lónìí lórúkọ Jésù ó bàjẹ́ lónìí ó bàjẹ́ lónìí gbogbo májẹ̀mú ogun kò ṣeé ṣe ó bàjẹ́ nínú ayé rẹ ìṣẹ̀dá rẹ lórúkọ Jésù kó gba àánú Ọlọ́run lọ́sẹ̀ yìí kó ráàánú gbà níbikíbi tí o bá lọ kó ráàánú gbà níbi tí àánú Ọlọ́run ò ní bá ẹ dé lọ́sẹ̀ yìí ẹsẹ̀ rẹ ò ní tẹ̀ níbẹ̀ mo wí nípa tiwọ́ tó ń gbọ́ mi lórúkọ Jésù níbi tí ojú àánú ọlọ́run kò ní bọ́ ọ dé ẹsẹ̀ rẹ ò ní yà síbẹ̀ nínú ọ̀sẹ̀ yìí wàá rí àánú gbà lórúkọ jésù wàá rí àánú gbà gbogbo ibi tí wọ́n ti ń dáná ogun nítorí tiẹ̀ lórúkọ jésù àánú ọlọ́run kó lọ gbèjà rẹ jà àánú ọlọ́run kó jà fún ọ àánú ọlọ́run kó jà fún lórí ọmọ rẹ kó jà fún lórí ọkọ rẹ kó jà fún lórí project rẹ kó jà fún lórí ìgbéyàwó rẹ kó jà fún ìmọ̀kímọ̀ kò má gbọ́dọ̀ jọ ètekéte kò lè dúró o ẹnikẹ́ni tó bá dirù ọ̀ràn ni yóò forí ara rẹ̀ gbé nítorí olúwa làwa bá dúró gbogbo ogun tí ẹnikẹ́ni lè kó jọ láti ní ìjọba òkùnkùn nítorí tiẹ̀ agbára ọ̀run ó tú wọn ká ẹlẹ́rù ibi forí ara ẹ̀ gbé lórúkọ jésù ẹlẹ́rù ọ̀ràn forí ara ẹ̀ gbé gbogbo ogun tá a lè gbàjọ nítorí tiẹ̀ nítorí tọmọ nítorí tọkọ nítorí taya nítorí promotion rẹ nítorí ipò tó wà gbogbo ogun tá a lè gbàjọ láti ibikíbi lórúkọ jésù wọ́n forí ara wọn gbé ogun náà lórúkọ jésù olùgbàlà nítorí ìtọmọ ẹ nítorí ìtọmọ mi nítorí ìtaya nítorí ìtọkọ nítorí ìtolóore rẹ nítorí ìtolóore mi lórúkọ jésù nínú ọ̀sẹ̀ yìí nínú ọdún yìí léyìí tó kù nínú ọdún yìí wọ́n ní kájọ ẹkún fún ọ lórúkọ jésù mo ní wọ́n ní kájọ ẹkún fún ọ ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọlé tọ̀ ọ́ lórúkọ jésù ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí yóò pé ọ ọ̀sẹ̀ yìí yóò pé ọ ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí lórúkọ jésù àánú dàpọ̀ mọ́ ò ní rí ìdààmú ò ní rí ìbànújẹ́ ò ní sọkún ò ní ṣọ̀fọ̀ nínú ìwé onísàm psalm sixteen verse eight ó ní èmi ti gbé olúwa ka iwájú mi nígbà gbogbo nítorí ó wà ní ọwọ́ ọ̀tún mi a kì yóò ṣí mi ní ipò lórúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo ẹ̀dá tó bá gbìdánwò rẹ̀ láti ṣí ọ nídìí nínú ilé ọkọ tó wà yẹn agbára ọ̀run kó jà fún ọ gbogbo ẹnikẹ́ni tó bá gbìdánwò rẹ̀ láti ṣí ọ nídìí ní ipò tí ọlọ́run fi ọ sí yẹn lórúkọ jésù nípa tiẹ̀ wọn ó kábàámọ̀ gbogbo ẹ̀dá tó bá gbìdánwò rẹ̀ láti ṣí ọ nídìí lórúkọ jésù olùgbàlà bíi baálé-ilé bíi ìyáálé-ilé níbi iṣẹ́ bí olórí tá a fi ọ ṣe lórúkọ jésù olùgbàlà mo ní wọn fẹ̀mí ara wọn di ogun a kì yóò ṣe ọ nípò padà agbára ọ̀run kó mo di yí ọ ká àṣẹ ọ̀run kó gbèjà ọ níjà àṣẹ ọ̀run kó sọgbà yí ọ ká ògo ni fún orúkọ olúwa nínú ìwé ìrere Jòhánù bíbélì wípé Jésù òun ni ọ̀nà òun ni ọ̀nà nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ ká rìn nínú Jésù ní òtítọ́ àti ní òdodo ká lè bá a jèrè rẹ̀ kádùá lè gbà fún wa kórúkọ rẹ̀ lè jẹ́ fún wa nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí rìn ní pípé rìn ní títọ́ rìn ní mímọ́ ìwà kó lè bá rí tọwọ́ Ọlọ́run gbà má gbàgbé ó ní ta ni yóò gorí òkè Olúwa ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà fífún so nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ ká rìn ní mímọ́ ìwà ká lè bá rí ti ọwọ́ Ọlọ́run gbà má fi ẹ̀tàn àti àgàbàgebè bíi Ananiah àti Sàfírà má fi rin ìrìn àjò ọ̀sẹ̀ yìí pẹ̀lú Ọlọ́run ìkorò ń bẹ nínú kéènìyàn máa fi àgàbàgebè kó máa fi rìn níwájú Ọlọ́run um kí a lè bá jogún ìsinmi ayérayé tí ó ti ṣètò tó ti lọ ṣètò yẹn má rìn ní àgàbàgebè má rìn ní ẹ̀tàn níwájú ọlọ́run ànánáyà àti sàfírà wọn kéré rẹ̀ ámánì kó tiẹ̀ ó ṣàgàbàgebè sáwọn ẹni ọlọ́run kò sí alágàbàgebè ṣekúṣẹyẹ wọn á kéré iṣẹ́ wọn láyé yìí àti láyé tó ń bọ̀ wọn á kó nínú ayé yìí wọn á sì tún jẹ tayérayé náà nítorí náà mo fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ènìyàn búburú láti dìtẹ̀ ọmọ ọlọ́run láti ṣe lòdì sí ìfẹ́ ọlọ́run má gbé ìgbé ayé ẹ̀tàn má gbé tàgàbàgebè lórúkọ jésù àti èmi àtẹ̀yin a ó jogún ìsinmi ayérayé eh, a ó jogún ìlú ológo bí o sì ti ń gbọ́ mi ètò kù nínú ọdún yìí lórúkọ jésù ayé ò ní bọ́ sọkún ètò kù nínú ọdún yìí lórúkọ jésù ni mo wí ìgbàkejì lélẹyìí bàtà ọ̀fọ̀ wọn ní bọ́ sẹ́nu ọ̀nà rẹ lórúkọ jésù àánú ọlọ́run yóò ṣiṣẹ́ fún ọ àánú ọlọ́run yóò jà fún ọ àánú ọlọ́run yóò gbẹ̀tọ́ rẹ fún ọ àánú ọlọ́run yóò sọ̀nà rẹ ní rere àánú ọlọ́run yóò fọkàn rẹ balẹ̀ ògo ni fún ọlọ́run wa iṣẹ́ tí àánú ọlọ́run ń ṣe pọ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí máa béèrè fún àánú yẹn béèrè fún àánú yẹn béèrè fún àánú Angeli àánú ó ní ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn béèrè fún àánú yẹn àánú yẹn yóò ṣiṣẹ́ fún ọ wàrà àánú gbà wàrà àánú gbà àánú yóò kórè fún ọ níbi tó fúrúgbìn àánú yóò lànà níbi tí ò sọ́nà àánú ọlọ́run yóò dá ọ láre àánú ọlọ́run yóò gbèjà rẹ jà àánú ńlá ọlọ́run yóò gba ẹ̀tọ́ rẹ fún ọ kò ní jẹ́ kó sẹ̀sín kò ní jẹ́ kó ṣẹlẹ́yà ìṣẹ̀dá rẹ yóò sì ráàánú gbà ògo ni fún ọlọ́run wa nínú ìrìn àjò tuntun yìí ire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 fọ́ òun. Ìrònú dúró dé o. Ojú bá rí ibi tí ò fọ́ òun. Ẹ̀yin èèyàn. Ìrònú dúró dé o. Bí yàrá jọmọ fógún ọdún, ó sì jọmọ fọ́gàn oṣù. ti gbẹ̀mí ọmọ kan yóò padà wá pìtàn. Àṣà yóò padà wá pìtàn. Ibi tó lápọ̀jù lápọ̀jà rí. Àṣà ojú mi sì máa ráyọ̀ lẹ́yìn tó ti rí bàbá jẹ́ ọ́. mọ̀ pé mo lé bá àwọn tó pọ̀ àwọn tí olúwa dá lọ́lá bẹ́ẹ̀ mọ̀ pé alẹ́ mú mi jòkó láàrin àwọn ẹni gíga èmi tí mo máa ń fọwọ́ lẹ́rán wòrán ìràwọ̀ mo lẹ́ni sanfẹ́ rí ọmọ ìràwọ̀ tí mo ti wò rí ó tún wá ń wò mí náà fi ìràwọ̀. Ah, ìbànújẹ́.